hecho sexo. Yeah. Okay. nígbà tí dáadáa tẹ̀ ń pé àwọn èèyàn lọ síbi kan á ṣe ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ẹ̀gbàgbé orí ara yín ẹ̀yin lẹ́yìn sì ń katira ẹ̀yin lẹ́yìn katira tẹ̀ ti rí pé dáadáa lélẹ̀ ọ̀yẹ̀ká sí àìdáa lélẹ̀ ọ̀yẹ̀ká jìnà sí dáadáa yín ẹ̀yin ẹ̀ṣẹ̀ àìdáa yín lẹ́yìn máa se ẹ̀yin lẹ́yìn sì ń katira ọlọ́ọ̀ni sẹ́yìn ní làkàyè nítorí pé wọ́n lọ ka nǹkan tó dáa wọ́n lọ ṣàlàyé rẹ̀ fáwọn yẹn wọ́n tó ọ dájú pé wọn ò ní làkà yìí nítorí pé tó o bá ní làkà yìí báwo ló ṣe mọ ọ̀nà lọ́nà ọ̀la tí wòye tọ̀ báwo ló ṣe mọ ọ̀nà lọ́nà orí ibú tọ́kì bẹ́ẹ̀ lójú kò sí tẹ́lẹ̀ yìí ó jẹ́ àyà tó dẹ́rù báyìí láti jẹ́ ẹni tí yọ́ mà nípa ẹ̀sìn ọlọ́run nítorí tí o bá mà nípa rẹ̀ tọ́kì ń tọ́ ọmọ yẹn ibi ṣèwà àbúrò láàyè torí ẹ̀ ló ṣe jẹ́ pé àmánà ńlá ń bẹ lọ́rùn ẹni tó bá ti mọ̀ ntí wọn náà mọ máa tẹ̀lé yẹtù kọ́ sọ pé ìmàmí ni ẹ wò ẹ má wò wá pé fún yín ìwà mi ò ní níyìn lára rárá ẹ ká ká pé ìwà wa dá gẹ́gẹ́ bí ẹkọ dáadáa tàǹkà tí wàá bá ti wá burú tí ò sí kò pé ká má sàǹfààní lára má rẹ o torí pé òun ló jìyà ẹ̀ṣẹ̀ àìtẹ̀lé tó náà mà. àwọn ó sì jẹ gbádùn títẹ̀lé dáadáa tí ń kọ́ wa ọjọ́ ìwé sí i. Ìjọ àná tó bá èèyàn sọ pé òun lówó ọ̀pọ̀ èèyàn ti máa yáwó lọ́dún èèyàn ségesège ní máa ń ṣe tí ọba san tí wọ́n á wá ń gbà mí sí èèyàn lè sọ fún pé ńlówó tó sì wà onídìí ká parọ́ yorùbá lẹ́bù ní rọ́ọ̀n wọ́n á sọ pé owó wà níyọ lè má dá torí tí ọba yáwó ó lówó san hmm, yóò ṣe kó náà yíwà padà náà sàmẹ́tà bá ń parọ́ pé lówó ni wọ́n bá tiẹ̀ jẹ́rú àná lọ wá ni ọlọ́run ọba ọ̀fẹ́ rọ ọlọ́run ni ala la'natullahi ala al-kadhibin ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ ọ làánà ọlọ́run kọ́ máa jẹ́ táwọn òkúrọ̀ ẹ máa sọ òdodo òdodo máa ń yá àwùjọ padà sí dáadáa ni kó náà lọ fẹjọ́ rẹ̀ sùn lágbájá ló ń lówó òun sì ní yá ẹ wò wá kà ẹ táwọn náà bá jẹ́ kà sẹ́wọ̀n kọ́ ẹ kún pé ọ gbọ́ kí ló dé tí ọmọ ya rẹ fẹ́ yáwó tó ọ̀yà ẹbí léèrè èkíní ya bó la ṣe yanjú ẹ̀ ọjọ́ bá wù ọ sọ gbogbo eléyàn ní wàhálà náà ní ìsúmọ́lọ́lọ́ sàn rí sọ máa béèrè bó ló ṣe dáhùn. naam, bẹ́ẹ̀ lèdè lábá èdè náà ló náà yẹ ànábì lọ́kàn sọ pé tí wọ́n sọ nù wọ́n á túmọ̀ sí pé nìkan wá sọ pé lọ́wọ́ san lẹ́sàn-án rí lọ bóòlù sì wá lè dá lóhùn ànábì ọ̀sọ́ kọ́ dá lóhùn mo rò pé yé wa torí gbogbo tó fa gbogbo tó tó tó túmọ̀ kéèyàn máa tẹ́sítì oògùn lára ẹranko kò sí tó burú mẹ́ torí pé dípò kẹ́ tẹ́sítì ẹ̀ lára èèyàn kọ́ bá bẹ́ẹ̀ kú ẹranko bá kú kò sí wàhálà lópin ìgbà tí èsì pẹ̀ kàfẹ́ máa mọ̀ ẹranko ni ẹ̀fẹ́ ta ara rẹ̀ wò pé tọ̀ àwọn kan tó wà lára ẹranko so yọ àpàdà adélẹ́kùtẹ́ tó máa lò lórí àwọn èèyàn náà fi tẹ́sítì

wọn á fẹ́ wò pé tọ̀ bó lògùn yóò ṣe ṣiṣẹ́ sí èèyàn á sọ pé irú oògùn wo ẹbí yín sì kọ́ ẹ kó oògùn náà lẹ́nu ti dáná náà aleykum salaam ẹ̀yọ̀ kan náà ní subhanakallahu wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka. الله أكبر الله